بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على من اصطفى وعلى آله وأصحابه والسائرين على منهجه إلى يوم الدين على كفر الله سبحانه وتعالى ìkẹ́ọ̀lọ́run àti ọlá rẹ̀ fún níṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àti gbogbo àwọn kí Allah subhanahu wa ta'ala kó se ìkẹ́ àjùkẹ́ rẹ̀ fún wọn ọlọ́lá ilaha illallah àwọn sàhábà kò láyé tán àwọn tàbí náà kò láyé tán àwọn ìlú mìí tún bẹ tó ṣẹ́kù mùsùlùmí nínú àlúmà nábì gbogbo ẹni bá wá ń jẹ́ mùsùlùmí tó gbọ́ rẹ̀ yé báwọn ẹni àkọ́kọ́ ti gbọ́ tó sì ń bẹ́ẹ̀ tọ́nà kó ní tafsiri wa tàná suratu Ali Imran ní àyà 126 òun lágbéjó ibẹ̀ náà pẹ̀lú ògo Ọlọ́run láti gbéra sọ ní tèmi náà bismillah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون lẹ́yìn dúpẹ́ wá fọ́lọ́hun ọba tí ó sọ ẹ̀mí wádìí ní àwọn ìdí mọ́kànlélógún ogun ọlọ́run ọba bẹ́ẹ̀ ni la fi ń bẹ láyé ara wa táàrí ìjọsìn náà ń ṣe bọ́lọ̀ ti wá láṣẹ gbogbo àwa ń bẹ nínú ìtìkáàtì orí lálá ló jẹ́ fún wa à ń ṣe nílé ọlọ́run ní mọ́kà ní àbá ń ṣe mọ́sálásí ànábì ní madina àbí mọ́sálásí jímọ̀ ló ara wa láti ń gbé ṣe kábẹ́rù ọlọ́run àwọn ìwà tó bá kù díẹ̀ káàtó tí mọ́ ń bá yẹn jẹ́ ní ẹ̀tìkáàf kájìnà sí olùwà wa ní wà máa ja'alahu ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم Olúwa wa ní àwọn màláíkà tí Ọlọ́run kó wá bá nàbì kópa níbi ogun Bádìr tí wọ́n lọ bí ẹgbẹ̀rún márùn-ún ọlọ́run fi wọ́n ṣe ìróòdùnú fáwọn mùsùlùmí àwọn sọ̀hábà tẹ́mi wọn ti fẹ́ máa mì wípé mélòó ni wá ló ń ka àwọn kèfèrí mélòó ni nǹkan ìjà ta ní lọ́wọ́ ní nǹkan ogun tí ti ń bẹ lọ́wọ́ ti wọn tó ń ṣe ọlọ́run ti wá bá wọn gbé àdéhùn pé àrùn sí iwájú ọlọ́run rírí tí àwọn sọ̀hábà ń rí àwọn màláíkà bí àwọn apákàáfà ti sọ. So pé wọ́n ra àwọn màláìkà náà lẹ́yìn tí wọ́n wọ aṣọ tí a fi ìwòrán ìwò ẹ̀ràn rán tí wọ́n wọ sọ funfun wọ́n ti mọ̀ wípé àwọn wọ̀nyí làwọn màláìkà arínà àwọn àfáà tí wọ́n sọ wípé kódà wọ́n wé láwà ní dúdú àwọn sàábà rí gbọ́ pé àwọn eléyìí sara wa òǹkà àwọn eléyìí ó ju òǹkà tí wọ́n lọ ó lè já pé àdéhùn tánàbì ṣe fún wa àwọn màláìkà náà nìí ọlọ́run ní àfẹ́lẹ́ ìṣe ìròdùnú fún wọn ni wọ́n lè tọ́ kú ma iná kú lóòbùkún bí i wọ́n lè tọ́ kú ma iná kú lóòbùkún bí i bákan kọ́kàn yín lè balẹ̀ kẹlùmọ̀ pé ń tẹ́ ń ṣe nínú jihad ọ̀nà tọ́lọ́wọ̀n ọba ni ẹni tẹ́ tẹ̀lé lẹ́yìn lọ jihad ẹni táwọn ọlọ́run fẹ́ràn ni kò parọ́ iṣẹ́ táwọn ọlọ́run gbẹ̀ràn ní jẹ́ وما النصر إلا من عند الله العزيز الحكيم وما النصر إلا من عند الله العزيز الحكيم ẹ̀rí àrànṣe kò síbi tárànṣe wà àyàfi lọ́dọ̀ ọlọ́run ọba ayà ìlà tó fúnra wa lánàá ọlọ́run jẹ́ káwọn sọ̀hábà àwọn màláíkà tàwọn abá yín kópa níbi ogun kò sí nǹkan tí wọ́n lè dáṣe lẹ́yìn ọlọ́run gbogbo ẹni bá ń pè òun ràn lọ́wọ́ òun ràn sí òkè rẹ òun bọ̀ ẹnu ni kódà kárí pé lóòótọ́ lódodo ọlọ́mbọ ẹni ní agbára bẹ́ẹ̀ ìmọ̀ọ̀yàn bẹ́ẹ̀ ń rẹ̀ ó mọ̀yàn lókè ó mọ̀yàn ń sálẹ̀ wá bùkátà sí kan lọ́dọ̀ tiẹ̀ ní yóò tẹ̀ ọ́ lọ́wọ́ gbà wípé wà máa ń ná sóró ilá mini indillahi al-aziz al-hakim wà máa ń ná sóró ilá من عند الله العزيز الحكيم الواواني ليقطع طرفا من الذين كفروا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين Ọlọ́run ní ìrànlọ́wọ́ tá a ṣe fáwọn sọ̀hábà lójú ogun tán padà borí àwọn kèfèrí a fi pa wọn kan rẹ́ nínú àwọn ìjọ kèfèrí ni lèyẹ́kọ́ tó àtọrọ fani a fi pa àwọn ìjọ kan rẹ́

kọ́ ìdí àbí kò sí pé ọlọ́run bá fẹ́ fi ṣe ìdójútì fún wọn alkaptu alhiziu alìzìláàlù àtàkírù káyẹ bọ́lá ti sọ náà sọ́dún jádílà كبتوه كما كبت الذين من قبلهم وقد أنزلنا آيات بينات walilkafirina azabun alim ọlọ́run ní àdíkà fi yẹ̀yẹ́ wọn yẹ̀yẹ́ sì fọ́bò wọn ń jọ náà àwọn ọ̀tá islam láwọn kèfèrí wọn padà padà sílé lẹ́ni òfò kọ ìdín àwọn tí wọ́n jájàbọ́ sáàmàlẹ́kà òṣèbọ́lẹ̀ ti ń sojú wọ́n họ ní kò lójú ogun torí wípé subhanallah ní sọ́ọ̀tù lanfààní ọlọ́run ní àwọn sọ̀hábà kan rí wípé orí ń bọ́lẹ̀ lọ́rùn ni àtúwáyà yìí náà fún wa lánàá náà wọ́n máa ń rọ mẹ́ta ìsọ̀ rọ mẹ́ta ọlọ́ọ̀kẹ́ pàdánù láti rí pé ẹ̀yin kan sáà bu èpẹ̀ ẹ máa wọ́n lu àwọn yẹn wọ́n bu èpẹ̀ wọ́n wọ́n lù wọ́n oríṣi ń lọ́rùn ilé nàbí alẹ́ ìṣẹ̀lẹ̀ lójú ogun ní o inú àwọn iṣẹ́ ìyanu tọ́lọ̀ fún ànábì lójú ogun tó tóbi jù kò sírú ẹ̀ mọ́ tọ́lọ̀ ṣe fún ànábì lójú ogun kan yogun bá tẹ̀lé lọ wọ́n kàn sáà rí pé bí kùkù téégú orí kan kúrò lọ́rùn ni òkùtù ara ń bẹ́ńlẹ̀ orí ń kúrò lọ́rùn òkùtù ara ń bẹ́ńlẹ̀ ìdàgẹ́ ò lè mú tó <laughs> ìdàrẹ́ ò lè mọ́ mú lẹ́ẹ̀kan ó ṣe pé yóò bẹ̀ lábẹ́kù ni àwọn tó kù rí ìkan bá yàfà wọn hàn dànù lọ́bí sọ pé fàyà ń kọ́ lè bó kọ́ ìbí mọ̀jàmọ̀ta wọ́n yà lò àwọn tó gbé ah, màtáàrí nǹkan tó rí sí bọ́lẹ̀ lórí àwọn tó kù báyìí ọ wà dúó kójú ó mọ́rí bí gbogbo paracetamol lóògùn ẹ̀ <laughs> wọ́n yà họ ọlọ́ni àwọn aláṣàánú yín débẹ̀ ìrànlọ́wọ́ àwọn ọlọ́run bá ní bẹ́yìn mùsùlùmí èyí ń sẹ́yìn náà bá dúó déédéé tẹ́ bá níjà pẹ̀lú èmi ó gbọ́nà kan náà tó rẹ̀yìn náà lọ́wọ́ tó bá ti rí pé irú imani tí ń bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ní bẹ pẹ̀lú yín irú manhaj tàbí ń bie tí ń pẹ̀lú wọn níbẹ pẹ̀lú yín irú ìwà rẹ̀ tàbí ń sin lọ́hun tí ń pẹ̀lú wọn níbẹ pẹ̀lú yín alẹ́ ìbàdá àti takùtọ̀ tara níbi àwẹ̀ gbígbà ìjìnà sáwọn ẹ̀ṣẹ̀ tí bá ń bẹ pẹ̀lú ẹ̀yin náà bí mo ṣe kún àwọn sọ̀háàbà lọ́wọ́ lójú ogun Badr máa fọ́ iná lọ́wọ́ mọ́sá mùsùlùmí ti ní ságóríjó débi jésù ti ṣẹ́bí lára wa lẹ́yìn sáà dófin ọlọ́run ba mọ̀mọ́ bèlè ti pàdé òjì lẹ́yìn eléyìí olúwa wa ọba tó ní òfin fúnra rẹ̀ ẹni tó bá pè lófin lófin èyí tí ò pè lófin kìí sófin lẹ́yìn الله ọlọ́run wá sọ wípé lẹ́yìn tá أو ليس لك من الأمر شيء أو هو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ọlọ́run wá dojú ọ̀rọ̀ ọ̀kọ̀ ń ṣe ńlá Muhammad sallallahu alaihi wasallam kò sẹ́ni tí jọmọ ẹ̀dẹ́ èèyàn ò lè lò kò sẹ́ni tí ìjábára ẹ̀dẹ́ èèyàn tí ò lè lapa lára rẹ̀ ń gbà ní àwọn kan bẹ inú àwọn kèfèrí kèfèrí pàtàkì ni wọ́n torí pé wọ́n ní agbára wọ́n ní èèyàn lẹ́yìn wọ́n ní owó wọ́n ní àṣẹ wọ́n ń darí ogun bádìrì yẹn anábì wá bẹ̀rẹ̀ sí ń bẹ ọlọ́run bá lódì fún wọn anábì ń kí ọlọ́run bá lódì àti ń ṣépè lé wọn yóò mọ̀ sọ́tún allahumma il'an al-harith allahumma il'an suhail ibn amrin اللهم إلعن صفوان بن أمية ẹnì kẹrin ànábì ò dákọ rẹ̀ ṣùgbọ́n mẹ́rin ni wọ́n torí pé tó fàlíbù kọ́ rí ṣègbè jáde nínú sọ̀yúhù rẹ̀ ogun awọn tí pa bógun lọ n'inu awọn kèfèrí àwọn kèfèrí lọ sin wọ́n si lọ ṣé mo ké fún àbí mi ké fún ọkọ̀ sẹ̀t lójú ogun mẹ́mọ́rù ń bẹ pẹ̀lú ànábì ìjọ náà àwọn sọ́nà mìíràn bẹ pẹ̀lú ànábì ìjọ náà sánà ìwà lọ ń bá wọn níbi sàárè wọn níbi tẹ́ wọn pé ìwọ lámẹ́ ọmọ lámẹ́ ìmọ̀ ké sí ní pèmí àti bá pàdé lójú ogun pẹ́ kábùkù ìmọ̀ ké sí ní tọ́lọ̀ wọn ó dúró tì ní ẹ̀yìn lẹ́yẹ̀yẹ mẹ́mọ́rù wa sọ fún ànábì wípé alhum yasma'una ma taqulu fihim mo rò ní wà náà bí ah, àwọn ilé ti dòkú gbogbo ìtẹ́ tó ń sọ ní ìsìn ẹ wá rò pé wọ́n gbọ́ ni ànábì ní falasta asma aminhum bí máa kò èyí tí wọ òmòrùn béèrè yìí tèmi sọ fún wọn wọ́n gbọ́ ju wọ́n gan lọ tó ń bẹ pẹ̀lú mi gbogbo tó ń sọ pé òkú ni wọn ò gbọ́ wọn ò gbọ́ wọn ò gbọ́ yìí tí mò ń sọ ìwọ tó ń bẹ pẹ̀lú mi tó ń bẹ láàyè yìí ò gbọ́ tó wọn àmókè tí wọ́n ń gbà náà pé bẹ́ẹ̀ ṣe ń ṣe wà kèfèrí tẹ̀ ń dáhùn mi tá a bá dojú ogun ẹ̀sẹ̀ sí o inú ìjẹ́ tuntun wa bá wọn ní ìsìn wọ́n ń gbọ́ àmọ́ wọn ò lè fèsì hmm? ìwọ náà kí títọ́ tó dé bọ́ ìwà pálapàla díẹ̀ sì ń fi ilẹ̀ ìṣẹ̀tìn Islam bí à ń ṣẹbọ ìṣẹ̀tìn Islam bí ìgbà pé ń jẹ́ mùnẹ́fíkì tó ṣe pé pàlá àtẹ́yìn ọmọ kó bá Islam ló kọ wípé mi ìlé wọn ṣe ẹ àlejò mọ́ sí papọ̀ àlejò mọ́ jẹ àlejò mọ́ mu tó sì jọ ta sílámù tó ní lè dúó dáadáa tó mùsùlùmí gidi ní ọ́ bí wọn bá bá bẹ́ẹ̀ kú ó léwu wájú ọlọ́run ọba o ọlọ́run ànábì wá bẹ̀rẹ̀ sí ń ṣépè lágbájá ọlọ́run bá ń bínú sí Al-Harith ọmọ Hisham bá ń gégùn lé Suhail ọmọ bá ń gégùn lé Safwan ọmọ bá ń gégùn lé ọlọ́run bá sọ àyà yìí kalẹ̀ wípé laysa laka minal amri shay'un aw yatuba alayhim aw yu'adhibahum fa innahum zalimun ìwà ànábì kò lẹ́tọ̀ọ́ sí ọ rárá kò sí ẹ̀tọ́ kankan tó nínú àlámẹ̀rí àwọn wọ̀nyí shay'un ó lẹ́tọ̀ọ́ kó mọ́ sókèlè wọn kódà àwọn ìgbẹ̀wọ́ mi wọ̀ wípé ànáyìn bá ti kí ṣubú ìtàn ní tó bá kò nútù táwọn mí máa ń ké ká tó lọ rùkú nìyẹn pàápàá jù àwọn màlìkíyà ẹran àbá wọn lẹ yorùbá dè ní dẹ́gbí gbogbo ẹ̀gbà lọ́wọ́ wọn ṣe lè mú fífẹ́ jùlẹ̀ wọn bá ti kí ṣubú ìtàn báyìí wọn bá dákẹ́ bí ó di ẹ̀kan gbọ́ pé Allahu Akbar ẹnìkan bẹ̀rẹ̀ níjọ́ kan ní ẹ̀dá fún ọmọ sọ fún ọmọ ti dákẹ́ wọn náà nẹbi léèrè tó tó àwọn àbí sọ wípé kùnúùtù ká tó lọ súbòhí àwọn táà níbi ibi sépè lérè ìgbà tọ́rọ̀ ti wá da lákẹ́ wípé rárá má sépè lé wọn má láti gbà àná dé òkè kùnúùtù kó tó lọ rùkú rẹ̀ má kùnúùtù ẹ̀yìn rùkú rùn òun ló padà wá ń ké kó tó kù. Nàám ọlọ́run wá ilẹ̀ ìṣẹ̀lẹ̀ kẹ́mínì ilẹ̀ àmì ìṣe nínú kan náà wọn aw yatuba alayhim aw yu'azibahum bó bá wù ọlọ́run ọba yóò gba titun bá wọn bó bá ti wù ọlọ́run ọba yóò jẹ wọ́n yà fa innahum zalimun torípa alábòsí ni wọn ọlọ́run sọ àríkalẹ̀ tán báyìí àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sì gbà síláàmù èso olùmọ̀ ń kọ̀ọ̀kọ̀ olùmọ̀ ni wọ́n ìtọ́lọ̀ bá ti mọ̀ wọ́n mọ́ na náà màmá tó bá hàn tó ń ṣe láìlé sọláàtù sẹlẹm wípé àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó lodi fun wọn gbogbo nǹkan àwọn ànábì ọlọ́run bá mà in tó bá wọn èyí tó bá fẹ́ ń wó tún mọ̀ wọn lọ lórí iṣẹ́ fi ni ma. fi wọn sọ pé wọ́n tí òtẹ́ to ta ẹsẹ̀ àwọn ànábì ọlọ́run tó ọmọ tí ó sẹ̀ sí lábáyá lógún ọdún síbí ìmọ̀mọ̀ wọn ara ẹni ni àwọn tá a máa ń yájú lé tá ń jọ̀dọ̀ wọn káàkiri kájáwọ́ ń bẹ̀. nam walillahi máa fi samawati wa máa fil ard yaghfir liman yasha'u wa yu'adhibu man yasha'u wallahu ghafur الرحيم نعم. يا أيها الذين نعم ولله ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم Naam ọlọ́run bá ní wà náà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó bá wọn ọlọ́run bá yóò fọ̀nà mọ̀ wọ́n wọn kò nù wà kèfèrí wọn kò nù ìṣìnà tí wọ́n wà wọn padà sínú Ìsìlámù tó bá sì wọn ọlọ́run bá a fìyà jẹ wọn a pa wọn lórí kèfèrí wọn fàyínà mú bọ́ọ̀lì mú wọn tìrúbá alábòsí ni wọn ibi ìlú láti fi rí pé wà kèfèrí volume ni gbogbo kèfèrí ẹ̀dá alábòsí ni tí ò bá ní yalábòsí kí ní ìwà ìmoore sọ́lọ́run ọba tó dá sí ẹ̀tọ́ ọtọlọ́run ọba kí ní gbé fún ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run ọba sí tó ti gbogbo oore tí ò béèrè níwájú ọlọ́run ọba tọ́lọ́run ṣe fún oore mímí oore afẹ́rẹ́ tí ń fẹ́ jáde nínú igi oko tí ń wara tiẹ̀ tí sì fi ń tẹ̀mí tó béèrè àwọn yẹn lóore ní oore oorun sísùn oore jíjẹ mímu ọlọ́run sì ń ṣe fún ọlọ́run ṣe fún ń bọ òòṣà ọlọ́run ṣe fún ń bọ ojú oko ọlọ́run ṣe fún níbọ̀ yẹmọjá ọlọ́run bó ṣe fún níbọ̀ ogun ọlọ́run ṣe fún ànábì ìsá ní ké pọ̀ ọlọ́run ṣe fún nìyáàsì ló ń ké pé ń tiẹ̀ àyínà mú fọ́ọ́dún mọ́ wọn gbogbo ẹni bá kú lórí ìwà kìfìrí wàlìláhì máa fi sàmáwá àti wà máa fi àrùdí يغفر لمن يشاء ويعذب من يشاء والله غفور رحيم ọlọ́run ní gbogbo ohun tí ń bẹ ní sẹ́mà pátápátá tùwọn ọlọ́run ọba ní gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ pátá tùwọn ọlọ́run ọba ní yaghfiru liman yasha a máa ṣàforíjì fẹ́ni tó bá wù ẹni tó bá fẹ́ wayu'azzibu man yasha ẹni tó bá sì ń bá wallahu ìtọ́lọ̀ ti gbélé wa ní ẹ̀kọ́ fọ́wà mùsùlùmí wípé kan ti ń wà ìdábọ̀ wíwákùsọ́tà tó fi lé ayé lẹ̀ padà rẹ̀ kó yí ẹ̀mí rẹ̀ padà sínú ìsìláàmù nínú tọ́lọ̀ ọba ń ṣe ni torí gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ àti ilẹ̀ àti sánmà ẹnìkan ò bọ́lọ̀ ọba ní ẹnìkan ò bọ́lọ̀ ọba ní ẹni tó bá sì wù Ọlọ́run ọba tó bá fẹ́ràn yóò foríjì falmashi atulmaskoro tulula mashi atulmahabba mashi atulmahabba yẹ̀fúrù ìlmẹ́yìn ẹ̀ṣà tọ́lọ́wọ́n bá sọ yẹn wípé wọ́n a máa ṣàforíjì fẹ́ tó bá wọn òun ó ní wíwùn tọ́lọ́wọ́n tó jẹ́ tìfẹ́ lẹ́nu yẹ̀hìbù ahla yẹ̀hìbù al-mu'minina faqat wahdahum àwọn tọ́lọ́wọ́n máa ń fẹ́ràn làwọn mùsùlùmí ìsì máa ń torí wíwùn méjì ní bẹ lọ́dọ̀ ọlọ́run wíwùn wípé mo kàn fi nǹkan yẹn lẹ̀ bẹ́ẹ̀ kó máa tẹ̀mí bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ kò ń ṣe pé mi ọlọ́run ọba fẹ́ràn bó ṣe ń ṣe irú ẹ̀ lọ́run sọ nínú suratul Al-Imran qul Allahumma malikal mulk tu'til mulka man tasha man nakirani mo bá wù agbọ́láyẹ fún kéfèrí kò torí rẹ̀ fẹ́ràn rẹ̀ tí ẹ̀là ń pè ní mẹ́ṣí ẹ̀tú alkaoniya fífẹ́ inú àkọọ́lẹ̀ ó fẹ́fẹ́ ní ẹbẹ̀ kó jẹ́ àdánwò fóhun àti mùsùlùmí tí ń bẹ lákàtà rẹ̀ kìí pé ọlọ́run ló fi káyé lọ́wọ́ ńgbà tí gbogbo rẹ̀ yòówù bá ti mùsùlùmí oore inú àkọsílẹ̀ ìfẹ́ fún ẹ̀ ló áwò nù mí Musa àti Harun ó pò wọ́n tó wá torí rẹ̀ jẹ́ ní ó jẹ́ torí rẹ̀ jẹ́ dọ́rùn fẹ́ràn ní ọ̀tá ọlọ́run bá ní sálìkì àmì dé gbogbo àwọn àyájì nínú Quran tó ń sọ̀rọ̀ fẹ́ràn pọ́tọ̀ òní bàbá ti ń kà mọ̀ gbàdáda tọ́lọ̀ wá torí rẹ̀ fẹ́ràn rẹ̀ ó sì kó gbogbo agbára Mísírà gbogbo àṣẹ Mísírà gbogbo owó Mísírà gbogbo ó sì kò lè lọ́wọ́ tó mọ̀ jẹ́ mọ́ gbẹ̀tàn jẹ́ ọmọ ìyá mi nínú ìyẹn lè ṣe pé wá ní ló kú lórí ẹ̀ pé ọlọ́run ọlọ́run ní fún ní kínní Eh, ládùúgbò owó tó ní lọ́wọ́ ẹ̀yin ẹ̀yà àtún gbogbo àsìlámù ẹni kò ti tọ́lọ́n gbogbo ẹ̀yẹ tọ́lọ́n bá ṣe fún kéfèrí kéèṣe ṣíṣe fún tìfẹ́ ṣíṣe fún tàdánwò fóun ni kó fi mọ̀ rò pé wà kéfèrí òun náà lọ́nà kó sì máa jẹ́ àdánwò fáwọn mùsùlùmí ti ń bẹ lákàtà rẹ̀ bóyá àwọn náà torí rẹ̀ wá yí ẹ̀mí padà máa wá jọ ẹ̀rẹ́nu kéfèrí irú ẹ̀ náà ni eléyìí yaghfiru liman yasha wa yu'adhibu man yasha tó bá sì wọn ọlọ́wọ́ bá jẹun tó bá wù níyà eléyìí náà méjì náà ni ó lè jẹ́ wíwù pé màá jẹ níyà fókú wà kèfèrí tàbí wípé màá jẹ níyà ó pé kò kú àmọ́ àwọn ibi tó kù sí yẹn ó gbọ́dọ̀ jẹ ìyá rẹ̀ kó tó wà lè jẹ́ ni kì í kì í ṣe kèfèrí kò sí bídà náà ọ̀rọ̀ rẹ̀ àmọ́ ti zina ìsì ń fi ọtí kàgbo mọ̀lẹ́bí wọn tí ó sì tò tẹ́ jáde láyé ń bẹ lára wọn tí òjò tò lórí irọ́ onígbèsè sí ní onígbèsè ní ó jẹ́ ọlọ́run onígbèsè ẹni ìyà níwájú ọlọ́run kọ́lọ́ mọ́ sí wálẹ́ ni ìyà wallahi rabbil Kaaba pàápàá jùlọ almọ́fẹ̀lò onígbèsè tó jẹ́ abọ́rọ̀ tí wọ́n mọ̀ mọ̀ ń jẹ tálíkà lówó owó rẹ̀ ń bẹ lọ́wọ́ mi ìfẹ́ ah! ẹni lọ ẹ̀yin tẹ̀ ń serú ẹ̀ nú abọ̀rọ̀ náà yóò lówó ẹ má serú ẹ̀ má kò dáa gbogbo onígbèsè ẹ̀dá tó bá kú lórí gbèsè rẹ̀ ní ìyá níwájú ọlọ́run kódà náà sọ àdìsí ní ẹ̀mí rẹ̀ yóò máa rọ̀ nínú sáré yìí yóò máa rọ̀ díró díró díró díró kálélẹ̀ kódà kó kúkú shahid ànábì ní zufaru li shahid gbogbo ẹ̀ṣẹ̀ tí shahid bá ṣẹ̀ láàmú foríjì ilẹ̀ gẹ̀yìn àmẹ́sẹ̀ kó jẹ gbèsè àníkú rẹ̀ jẹun nàám ó kù sí ibẹ̀ tó bá wọn lọ́wọ́ subhanahu wa ta'ala yóò jẹ níyà kéèsè kèfèrí ṣùgbọ́n ìyà yẹn yóò wà muhaddad yóò sì wà mahdud yóò lọ́ndì wọn ìyà tọ́lọ́wọ́ fi jẹ́ yóò sì lásìkò ẹnu alàgbà tó jẹ́ ìyàmá wallahu ghafurur rahimun wallahu ghafurur rahim wallahu ghafurur rahim torí pé ọlọ́run ọba Allah ọba aláforíjì ni ọba oníkẹni láti mọ̀ pé nínú àwọn ókọ ọlọ́run al-Ghafur ar-Rahim al-Ghafur al-Ghaffar ìtumọ̀ kan náà ni méjèèjì ṣùgbọ́n láwùjọ wa tó gbajúmọ̀ púpọ̀ àwọn ìyá sọmọ ní Abdul ṣùgbọ́n a máa sábà rí bóyá àti pé sọ̀rọ̀ pé gàfárù gàfárù gàfárù yíò ti ń bẹ lẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ẹbá tó wájá gọ̀fúrú gọ̀fúrú gàfúrú gàfúrú ló máa pé <laughs> bẹ́ẹ̀ tí yóò wá ti hàn kó níbi gọ̀fúrú yẹn fẹ́ẹ̀sì ni gàfárù náà kọ́ yíò náà abdulgọfàr gọfàr láti pè ní abdulgọfàr tẹ́pẹ̀ ní gọfàr yé ti gàfárù ó dá àwọn tó ti ní kàfárù jọ gbọ́ yìí náà ẹwà òun tó ti kàfárù kèfèrí ìjọ òun ni gáì tó di káàbù lọ́dọ̀ wọn <laughs> àti kèé ṣe kankan ìjọ kankan kèé ṣe kankan ọ̀fà ẹrú sí ọlọ́run ọba tí ń ṣàforíjì kàfárù kèfèrí à ah, náwọn ọmọ ẹ̀hìn ẹ̀sà kàwé ẹ̀mọ́ ẹ̀kẹ́ òun náà tẹ̀mọ́ kẹmọ́ kẹmọ́ tẹ̀mọ́ pé ọlọ́run ọba àmọ̀bẹ̀ ọ́ lo àforíjì rẹ pẹ̀lú wa mọ́sàá ìlú ìkẹ́ rẹ pẹ̀lú wa yáyọ̀ lè fi ànàmọ́ يا أيها الذين آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفة واتقوا الله لعلكم تفلحون واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون نعم Olúwa wa ó tún pe àwa mùmínì lọ́tọ̀ bí a ti máa ń sọ fún wa wípé àfáà wa Abdullahi bin Mas'ud radiyallahu anhu a máa sọ fún wa wípé gbogbo ìgbàtọ́lọ́ má ti níyà lẹ́rí ya múrò náà bìí auna hayon yana hana an wọ́n bá ti ń ya lẹ́rí na anụ àmàràn tọ́lọ̀ ń bẹ́ jùlọ ẹni tó bá fẹ́ràn jùlọ ogbónú lẹ́rí na àmànú ó wúwo ó tẹ̀sùn níwájú ọlọ́run ju yà yọ àmànú sùn lọ tó bá ti wá pè wá nǹkan méjì ní ká máa fi títí kò fẹ́ bá wa sọ nínú kó ṣe wípé àṣẹ kan ló fẹ́ pa wá ká tẹ́tí ilẹ̀ dáadáa a lè má sọ yẹn ṣe nínú já sí pé nǹkan ìwọ̀ kan ló fẹ́ lé wa kó ń díẹ̀ léè tó lè kórí bú báyàn láyé àti lójú àlùkìyàmà ká gbìyànjú ká tẹ́tí tí ká gbọ́ nǹkan ìwọ̀ yẹn ká lè jìnà sí olúwa wá ní yá ayyuhal ladhina amanu لا تأكلوا الربا أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون واتقوا الله لعلكم تفلحون ọlọ́run ní ẹ má jẹ rìbá ẹ èlé أضعافا مضاعفا ní ìlọ́po ìlọ́po ìlọ́po torí pé kí islam tó dé àwọn lárúbáwá wọ́n ní àwọn ìṣesí kan lọ́nà tó fi máa ń jẹ dúkìá ara wọn lọ́nà ìbàjẹ́ ṣùgbọ́n yóò mú ojú òwò jáde ìjẹ dúkìá ara ni lọ́nà ìbàjẹ́ ni ṣùgbọ́n yóò mú ojú òwò jáde wọ́n ní owó yìí tó ló wá fẹ́ yá yìí ọjọ́ báyìí ló dá padà lọ́jọ́ tí olóòfẹ́ dá padà yìí tó bá ti wáyà lẹ́nìí oṣù tó ń bọ̀ nírú ọjọ́ yìí lóṣù tó ń bọ̀ ó dá padà tó bá ti wá rí dá padà bọ́jọ́ bá ti ń gorí ọjọ́ sí lórí ẹ̀ náà ni èlé ò mọ̀ gùn ẹlẹ́yìn wá ń bẹ odidi ọdún kan ó sì ń lo owó yẹn ọdún méjì ó sì ń lo owó yẹn ǹjọ́ tó bá tán sí báyìí inú olówó mọ̀ dùn ni pé áá irú òwò yìí mo láìkẹ́ púpọ̀ inú mi ti ẹ̀dùn pò rí san níjọ́ tàbí ẹ̀jọ́ dá lórí àlọ́ bá san níjọ́ náà dèédé owó tí ó san nígbò tí wá fowó òṣìṣẹ́ ojú ọdún méjì ní ìsìn lẹ́nu kí n bá ti sẹ́mọ́ ní mo ti rí lélè ó tó mi ń dèèyàn láyé fífi wọn nìyẹn ìgbà tí wọ́n láwọn gbà Islam ọlọ́run wá ń pè nígbò tó àkídà wọn ṣe tán tí mo kíkí dúró ara òfin ẹ̀sìn ẹ̀yin mùmí ní òdodo ẹ má ń jẹ rìbá níjẹ àdìpèlé àdìpèlé àdìpèlé àdìpèlé wọ́n làwọn afá ń pè ní rìbá ànàtì à rìbá torí pé rìbá méjì náà ni rìbá lùfọ́bùlé wọ́n rìbá ànàtì à òun ni owó èlé tá ń jẹ pẹ̀lú ìlọ́po owó tá a yá èèyàn a sì dúpẹ́ fọlọ́hún iná yìí náà ń bẹ lára wa tá a wà lénìí kò sẹ́ni tó ń jẹrú ẹ̀ náà kó sí àbẹ́yìn ẹ̀rí rẹ̀ mọ́ láwùjọ wa ẹ lè rí mọ́ tó bá fọdún márùn-ún lówó olówó òye tẹ́ bá jọ sọ sí tó já náà ló dá padà alábàjọ àjọ wa wá ń dáa àbí ò dáa báyìí <laughs> àti kọ́múlé lanka àti kọ́múlé florisengi àti gúrúmi àti gbógunrómi ìyá mi tó ń gbọ́ mi dáadáa gbogbo bí lẹ dáa sí tawhid ọlọ́run ti sàánú ọ̀rọ̀ bídíà alhamdulillah ṣùgbọ́n bí rí báyìí ń kọ́ inú stars mo calculate ẹ̀ ní pé oye ìgbà tó fi lówó yẹn ó yẹ kémi náà ti kọ́lọ́wọ́ yẹn báwà lọ́wọ́ mi máa ti ṣe business tí ó ti multiply in profit thousand one bẹ́ẹ̀ ìwọ gan lè lówó yẹn gan gbogbo ẹ̀kú dànù mọ́ lọ́wọ́ bí èlùbọ́ pàápàá jùlọ tó bá tún wá débi wípé owó tẹ́ni tún wá ń yá yìí owó opó rẹ̀yàn ó rẹ̀yìn fún lọ́sítù ni pẹ̀tù tó kún fẹ́ ṣe bísínẹ́sì owó pélé rẹ̀ jóná yóò kọ́ mi kìí ṣe pé tó tọ́tún fẹ́ fi ṣe pé ó lè bí owó jáde kò sí tó kàn wọ́n o wọ́n dájú ju Ṣàngó lọ èso ọ̀dára ó láàrin lójú jù wọ́n lọ bó bá kù tí ò sí wọn atalé wọn akó ìtókù fún wọn atalé rẹ̀ dànù náà lẹ́dí wàhálà láwùjọ school bus mi ìgbà tí mo lọ rà ní last year nìbàdàn wọ́n wá mú wa dé ọ̀dọ̀ dílà kan èyí tá a rí bẹ̀ dáa ó tún wà mọ́ graded ju eléyìí lọ ó wá ní two point five àròyé wa bẹ̀rẹ̀ láwọn tí ó jẹ́ èèyàn ní ká jọ lọ àwọn tá a bá lọ́hùn rárá ilé kí ó ló fẹ́ máa lò kò sí tí ọmọlé kí ó kí san lówó ẹja san one point ìyẹn la dáhùn pé èmi wá ń wo àwọn upstairs kan márùn-ún ni ó tóbi débi pé wọ́n kàn tẹ̀léra wọn wọ́n á sọ fún nǹkan náà tájọ ló mú ní àwọn lálàájú ní ẹ̀ àwọn ilé tí wọ́n sẹ́nìkan lónìí lè ní àlọ́ ní àfà onílé márùn-ún àbáyẹn ti kú ní bílà yẹn wá ń sọ pé bẹ́ẹ̀ ni pé wọ́n ti ẹ̀ pa nù bí tí ń lọ níbi ọ̀rọ̀ yìí ni wípé ẹni ẹ bá ní aláyìí tí mo kọ́ bá sọ̀rọ̀ àwọn náà mọ̀ pé wọ́n pa ẹni pé bàbá yẹn ti kú bàbá onílé márùn ti kú bàbá onílé márùn ti kú làwọn èèyàn ń gbọ́ ìyẹn náà wá ń sọ wípé yìí tó parè ó ló ra tipa ó ń dìlà ni ó dà pé ibi páàkì tí aláyìí gan ti ń ta ọkọ̀ nígbà tó ti kú náà padà lídì síta ẹni tá à ń ta lọ bu ọkọ̀ lọ́rọ̀ rẹ̀ tó náà fi ń ta ọkọ̀ ó ló ra tipa fún yẹn àmọ́ mílíọ̀nù tó ra tipa yẹn ó sì gba owó yẹn tó kú bóyá bíi bóyá bíi one million àbí nǹkan kẹni ẹ̀ san tán lórí gbogbo tó fi sí ní èlé tó bá sọ fẹ́ni ẹ̀ wípé tó bá ti wá sẹ̀yìn tó kù bóyá lọ́jọ́ báyìí báyìí máa gba ọkùnrin lọ́wọ́ ẹ̀ ah tọ́n bá wò pé ah! wọ́n ti ní wọ́n ti mọ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ pé kí ní yóò gbà náà ni báyìí ti gbà ó gbà náà ni ara ẹni ẹ ok bàbá torí ọlọ́run ẹ ju bẹ́ẹ̀ lọ ẹ sáré pé mi ṣeré mi máa ń ṣe ìranu tó kù yí ẹ bá ń faradà kí n kó dìgbà síbi rárá o ní ẹ ṣe wò bóyá wò ó lóògùn tá a ṣe ẹ já mú kó lójú ọ̀nà ó kàn dára sí ìlú àbáyẹn ó kàn pa àbáyẹn dànù ni àti jípà àtọwó tó kù òkúkọ́ ní obìnrin tó kù mọ́ ń béèrè mi sẹ́yìn àtọ́sọ̀rọ̀ ẹ̀bẹ̀ mo wá dákẹ́ ayé yìí mo ló wá sẹ́yìn mi gbogbo ohun tọ́lọ́run bá ti ní òda tí wọ́n ìkó lẹ́mọ̀ sọ dòwò ẹ máa tẹ̀mí ara yín lófò ní tọ́n náà sọ pé òun náà nípàdé ọlọ́run páwọn òjò páwọn òjò ro tó náà pààyàn kìí pé òun náà sọ pé ẹni rẹ lòun kàkàtí bàbá yóò fi wá ń dààmú ayé mi torí wá mílíọ̀n náírà tó kù lórí gbogbo tó fi lé kó kọjá sọ́hun ìtìlì bàbá ẹ̀yìn rí àjọ tìlì bàbá ti gogò láyé ìtẹ̀lẹ̀ ayé ló fún mọ̀ kọ́mọ̀ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ ara yín ló fò yóò mọ̀ kọ́mọ̀ ń bẹ̀ àtàtì rí yín o àwọn ìwà yìí ò da ẹ̀rọ àwọn èèyàn lọ́rùn kódà kó ló lọ́fi ṣòwò kájọ ṣe partnership ká àmì àwọn ọ̀nà tẹ́lẹ̀ lò ó pa àbá ní bàbá dánù èmi ni nígbà tó ń gbà bàbá tọ̀ náà sóun náà rò kó ń jẹ́ tó àmìjọ̀jọ́ orókú síra wọn ni lọ́wọ́jọ́ orókú síra wọn kí ló kú mo ti gba ọgbọ́n tó yẹ kí gbà mo ti gba èlé tó yẹ kí n gbà ojú owó mo ti gbà wá ní ọ̀nà àlókù lójú owó kí ni ní sùúrù àwọn gbòsù kẹ sọ tó wọ́n ní àfa àánú bísẹ́ǹsì òrí bẹ́ẹ̀ yẹn ah, ọ̀dájú ló lówó ọ̀dájú ni àwọn náà jẹ́ ẹ̀ka tó kólé ìjọ mùmí ní òdodo látàkùlù rí bá àbọ̀ àáfà ń dọ̀ àáfà gbogbo òdà bá sì ń fi rìbá pilẹ̀ rẹ̀ láyé òfò lápadà bá ń bẹ̀ kìí ṣèpè òfò ni wọ́n fi sọ wípé wattaqullaha la'allakum tuflihun wattaqullaha la'allakum tuflihun ẹ páyà ọlọ́run torí kẹ́ tó páyà ọlọ́run òní fi rìbá kówó ẹni páyà ọlọ́run òun ò ní san rìbá bó ti kó lè mọ tó ṣé rìbá ni wọ́n gbà ń bẹ̀ láyéláyé òun nígbà o. واتقوا النار التي أعدت للكافرين páyà náà èyí tí ọlọ́run bá ti parí sí kalẹ̀ fáwọn kèfèrí ń já sí wípé iṣẹ́ rìbá gbígbà lára iṣẹ́ ẹ̀ náà ni ìtọ́lọ̀ fi ní kápáyà àná lẹ́yìn ìgbà tó fẹ́ parí ọ̀rọ̀ rìbá nítúmọ̀ sí pé inú iṣẹ́ náà lòwò rìbá wà kò sínú òwò tí èèyàn sí èèyàn rójú rẹ̀ ọlọ́run láàrín Allahu akila riba wa mukilahu wa katibahu wa shahidai eléyìí wà dẹ́rù ìrìn èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló forí kásà àdìbáwájú ọlọ́run ẹni tí ń fún yàn ẹni tí ń jẹ tí ń bèèrè fún ẹni tó náà fún yàn ẹni tó lóun bá wọn kọ́ọ́lẹ̀ bákan ìyá wọn wájú ọlọ́run mọ́jẹ́rì aburú bá واتقوا النار التي أعدت للكافرين واتقوا النار التي أعدت للكافرين lẹ́nà túmọ̀ sí wípé a lè sọ wípé gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ń ṣẹ̀ tó wá sọ di òfin ẹ̀sìn kúfùrù ni bẹ́ẹ̀ ni ká ti àlàyé ráńpẹ́ lórí ẹ̀ kásìkò tó lọ zina ẹ̀ṣẹ̀ ni ọtí múmu ẹ̀ṣẹ̀ ni gbogbo wa jọ mọ̀ pẹ́fẹ̀ ni in fact mo ní interaction pẹ̀lú àwọn kan tí wọ́n ṣe mùsùlùmí àwọn náà fi rinlẹ̀ pé ọtí múmu ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n bí táwọn ti ń bá mi ń fa kíní ni wípé àwọn ò fẹ́ mu pẹ́sẹ̀ lòun tó torí pé ẹ mu pé ara jẹ ọ̀pẹ ló ti ń jáde so báwọn bá sì jẹ́ táwọn bá mu ẹ mu ara jẹ ọ̀pẹ ìyẹn yìí ṣe ọtí náà wá ní tó bá lè tẹ́ ń wo pé ara bẹ̀lẹ̀ tí ń rí bẹ̀pẹ̀ ara bẹ̀lẹ̀ tí ń rí ẹyìn fi ń sepo ẹni ọlọ́ọ̀bọ̀ sì lè sí ẹyìn ní ẹ̀tọ́ kó wá sí ní ọmọ ẹ̀dá èèyàn ṣé ìjẹ́ ọmọ ẹ̀dá èèyàn lè jáfà sọmọ ẹ̀dá èèyàn ó jẹ torí ẹmọ rò kan làkà yìí gbogbo ọmọ ẹ̀dá ìgbogbo oore níbẹ̀ lára wa bó bá tán kó kò jẹ́ kò sì rí bẹ̀ òun báyàwó rẹ̀ ní fàní ní tó jáde láàrẹ lọ́mọ ọkùnrin òmógí kò mú lẹ́mìn làkà ìrẹ̀ ìmọ̀ ń lò tí ẹmọ́ ń rúpò pé rí èèyàn kú àwọn táà ń dúró ju tẹ́ẹ̀kì gbogbo ìgbà táà ní àdímọ̀ fi làkà yìí ṣeré ẹmọ́ rò pé àwa náà gọ̀ so ọlọ́run ọba tó ṣe ẹ̀tọ́ ká jẹ ẹyìn lára ẹ̀kùnjẹ́pẹ́ lára ọ̀pẹ òun náà ló ṣe ẹmu lára ẹ̀ tó o gbọ́ pé èèyàn kan mu ó mu epo títí ó wá ń hú rírà epo náà ló mu tó sì ríya ẹ̀ nípìn bàbá rẹ̀ ṣùgbọ́n wọn ra ta ẹmu díẹ̀ funfun èyí tó wá ti pẹ́ tó kan dáadáa tásọpọlọ <laughs> ó ti kórìí wà ló kan ó mọ̀ pé gálífù tó sì lẹ́jọ́ra wọn lóòótọ́ tó wọ́n hàn kẹ́dà gbogbo ẹni tó bá ti pé ó lẹ́sẹ̀ kan tó ń ṣẹ̀ tó wá lòun fi ń súnmọ́ lọ́ọ̀ ni yóò bọ́ sí kúfúrò àwọn kan ṣe ṣìnà wọ́n gbà fáwọn fi ń ṣe lọ́ọ̀ni àwọn gbogbo tó bá ti ń jẹ́ wá ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ní kájìnà sí téèyàn bá ti sọ di ẹ̀sìn tó gbà bóun fi ń sin lọ́hùn ọba ní òdìkó sínú kúfò wà á fi ìwọ̀lọ́hà wà rọ̀sùn la'allakum turhamun ẹ wá tẹ̀láṣẹ ọlọ́run ẹ tẹ̀láṣẹ ànábì tó rántí yín torí kẹ́ lè ríkẹ̀ kẹ́lẹ̀dẹ́ni tẹ́kẹ́ ni ìtẹ̀láṣẹ ọlọ́run ìtẹ̀lé ìlànà ànábì tó rántí wa ìmọ̀ ń fa ìkẹ́ báyàn ni so ní mọ̀fúhùmù al-mukhalafa nígbàkejì àgbọ́yé ìmọ̀ tako àṣẹ ọlọ́run ìtako ìlànà ànábì ìmọ̀ ń fàyà báyàn ni ẹni tí ń takò fún ọlọ́run takò fànábì tẹ́lẹ̀kan wọ́n ní à tó jẹ́jẹ́ ní ìyẹni tó wá ní wọ́n háná fóun wọn ò háná fún ọ hatman gbogbo ẹni bá ti ń tayọ òfin ọlọ́run ọba tí ń gbógun ti òfin ọlọ́run tí ń gbógun ti ìlànà ànábì tọ́lọ̀ ọba rán sí wa tí ò bá tún bá lórí ẹ̀ kó lè rí ìkẹ́ ọlọ́run ìdàkejì ìkẹ́ tí ń jẹ́yà ní òrì ọlọ́mọ ti wálé ní ìyà nígbà tí wálé ní ìkẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa básìkò tiẹ̀ ti lọ aláànímọ̀ lójú 40 minutes lọ àwọn àdúrósùn mustafada nílẹ̀ ayat àwọn tá a bá rí kọ́lẹ́kọ̀ọ́ nínú àwọn ayat tí a bá túmọ̀ fúnra wa a ṣe àlàyé rẹ̀ àkọ́kọ́ ni wípé ayat tí a láti sùn lánàá níbi wa ma ja'alahu Allahu ọmọ ẹ̀dá èèyàn ẹ tó ń tó àmọ̀lẹ́kà yìí wá bá wọn sàhábà lójú ogun táwọn náà mọ̀ pa àmọ̀lẹ́kà tánàbí ń sọ̀rọ̀ ń pa wọn ni wọ́n dé yìí ọlọ́run jẹ́ káwọn sàhábà mọ̀ wípé wọn ò lè sí nǹkan lẹ́yìn tó ọlọ́run bá ṣe ká tó wá sọ fún ọ̀tọ́ ṣe gbé ogun ló lé tọkùn rẹ̀ wá balẹ̀ àdọ́lọ́ bá ránṣẹ́ àwọn ẹ̀mí tà ìfojú tó jẹ́ ní iregan sí ọ síbẹ̀síbẹ̀ náà wà máa ń násòrò ìlà ní ìdílé rẹ̀ àdìsẹ̀ rẹ̀ torí pé ọlọ́run fẹ́ kẹ́ni wá rọ̀ mọ́ ẹ̀dá mi lẹ́yìn ọba tó dá wa نعم أن النصر الإلهية يقتضي التسلط على الكفار في ميادين الحرب أو فوارهم خائبين ẹ̀kọ́ mi tá tún ríkọ́ nínú àwọn àyá ti yìí wípé ìrànlọ́wọ́ ọlọ́run ọba àrànṣẹ́ tó bá ti fẹ́ dà yóò mọ túmọ̀ kọ́lọ̀ ó gbèyàn borí àwọn kèfèrí pàápàá jùlọ tàbá ń bẹ lójú ogun kéèyàn borí wọn àbíkáwọn náà padà sákò lójú ogun lẹ́yìn tí ó ṣòfò so wọn bá ti ń sọ bọ́lọ̀ wọn bá ràn yàn lọ́wọ́ o ní kó gbé èèyàn borí gbogbo tó bá lè kọ dí èèyàn kó lójú ọ̀nà rẹ̀ ìyàwó ni ò fẹ́ jẹ́ kó rí tọ́lọ́run ọba ṣe ọmọ ni ò fẹ́ jẹ́ kó rófin ọlọ́run ọba ṣe inú ìlú tó wà náà ni náà ti ń gbógun tì ọ́ tí ò fẹ́ kó rí tọ́lọ́run ọba ṣe inú mọ̀lẹ́bí náà ni tí ò ti fẹ́ kó rí tọ́lọ́run ọba ṣe tọ́lọ́run bá ti gbé ọ borí wọn kódà bó lówó tó ní mọ́tò tí wọn ò mọ̀ ọ́ láyé ọlọ́run ti fàràn sí fún ọ ọlọ́run ti ràn ọ́ sí lójú ayé rẹ̀ náà ní gbà àwọn tí wọ́n kẹ́sẹ̀ rẹ̀ lórí òfin ọlọ́run padà ń ju pálẹ̀ bẹ́ẹ̀ ẹ pàtì lè já máa bá ti wá lọ́jẹ́ akúti ẹ̀ tètè tètè náà pàbó náà ni wọ́n ah, wá tó wọ ọlọ́run tẹ̀ wá ràn mí lọ́wọ́ mi ní mọ́tò ah, èyí tó ṣe fún ọ yẹn <laughs> abágolo mọ́tò pánù tí wọ́n hun jọ agolo pósí pósí mọ́tò ó máa fi mọ́tò ẹ̀ ọlọ́run lóòótọ́ ọwọ́ ọ̀pá òkà mi àmọ́ mi rí máṣàn kan ládúró orin tọ́lọ̀ ṣe fún ọ̀tọ́ láyé tẹ̀sìn ó wá dé mọ̀lẹ́bí tí ó sọ wípé ẹ̀wò àtẹlé yìí kò bófin ìsìláàmù mu wọ́n dẹ́yìn ni wọ́n rà àwọn olè ráhùn lójú rẹ̀ hmm, àfà tó ń sọ pé ti ní ìsìn ẹ̀ ṣe sọ̀rọ̀ family meeting ní ọ̀rọ̀ ọlọ́run ti sàn lọ́wọ́ fún yẹn ti sànà sí fún yẹn ní ẹ̀kọ́ mi dátun rí kọ́ ẹ̀nà kọ̀bùlà tawbatil abdi aw adama qabulaha ta'dhiban lahu min khasa'is sifatillahi la li ghayri kí ká gba títúmbà ẹrú sin ọlọ́run àbí ká má gba títúmbà rẹ̀ torí kó lè jọ́nà ìjìyà fún nínú àwọn ẹ̀ka ìròyìn ọlọ́run ọba ẹnìkan ẹnìkan kó ní lọ́wọ́ má gbẹ̀tàn jẹ ọmọ ìyá mi nù Islam gbogbo ibi tó torí bọ̀ tó ń sọ fún ọ pé tó bá ti ṣe tàwọn àrà tó bá ti tọ́jú àwọn àfà dáadáa táàmà sí tó wọ̀n àbọ̀tọ̀rọ àforíjì wájú ọlọ́run òun lè léyìí ẹ̀dín ṣàforíjì fún yàn ọlọ́run ọba nìkan ẹni tó ti lè jẹ̀yàn yà ọlọ́run ọba ni ìṣe tó o bá wo tiwa bá ti dẹ́nà ọlọ́run tó yìí kó o yẹsẹ̀ kó o jò gbẹ́sẹ̀ lé á jẹ́ òyà wájú ọlọ́run kírun ẹni tó lè jẹ èèyàn yà níta ní ẹ tó sì lè kẹ́yìn tó lè forí jìyàn ọlọ́run ẹ̀yin tẹ̀ ti gbé ayé sípò bẹ́ẹ̀ náà ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin náà ẹ̀ tí ìmọ̀ kílẹ̀ kù lé lórí tẹ́ ẹ̀ fi ìjìyà ọlọ́run bá dẹ́rù bèèyàn gbígbà pẹ́yìn lẹ́jẹ̀ nìyẹn yà náà kọ́ mi ká tún rí kọ́ tahrimu riba ìṣe léwọ̀ tí ìsìláàmù ṣe rìbá jíjẹ léwọ̀ bẹ́ẹ̀ kẹ̀bí ọ̀rọ̀ tó ń min kẹ̀bá ìrì zonu bẹ̀. rìbá yìí tẹ̀sẹ̀ lásán gbá ń kọ́ gbi ẹ̀ṣẹ̀ ńlá kan ní nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó ẹ̀ka jìnà sí. bákan náà nínú ẹ̀kọ́ tá a tún rí kọ́ àtàkùwá jalibatun lil falah àtàkùwá jalibatun lil falah. ìmọ̀ bẹ̀rù ọlọ́run bọ́lọ̀ ò bá pín oríire kan kó má bínú ìtọ́nà bá sì pín kan tó fẹ́ jọ oríire ayé yẹn kó lè dorí ẹ̀jẹ̀ ni torí bí táà ti lè rí oríire láyé àti ọlà àti fàyàbálẹ̀ ọkàn àti dunnú ìrìká bẹ̀rẹ̀ ọlọ́run ọba ni ní ọkàn tá a tún rí kọ́ bákan náà ànànàọ̀rọ̀ mu'addatun lil kuffar kìí ṣe pé lọ́sẹ̀ máa ń koná lọ́sẹ̀ máa ń koná lójú alkiyama iná ti ń bẹ tọ́lọ́ ti tọ́jú rẹ̀ kalẹ̀ fáwọn kẹfìrí àkídà ahlus sunnah wal jama'a nìyẹn yàtọ̀ fáwọn mọ̀tẹ́sì làwọn àṣàyẹ̀rọ àwọn míì bẹ́ẹ̀ táwọn sọ pé àlìjẹ́nà tá a wọ̀ ọlọ́run sẹ̀ máa ń kọ́ òun gbàgbádá àlìjẹ́nà ni tábàdé àlìkìyàmọ̀ ni ilé táwọn kèfèrí ó wọ̀ ọlọ́run sẹ̀ kó náà rẹ̀ ni bọ́lọ́run ṣe ti dá wa kó tó dá wa gan-an àlìjẹ́nà ti ń bẹ kódà yẹ ẹnì kọ̀ọ̀kan nú ilé náà àlìjẹ́nà ti ń bẹ ń bẹ ọ̀rọ̀ òzébẹ̀ lé nínú ẹnì kọ̀ọ̀kan wa láyé kò sẹ́ni tí ò ní sí ti tiẹ̀ nínú náà sí ìtẹ̀ náà jẹ́ ìtọ́lọ̀ ọba rò rọ́ èrò rẹ̀ òun ni ó ló tó bá ti pé ìtọ́lọ̀ rò rọ́ èrò rẹ̀ ṣe ní pé síìtì àlìjẹ́ yóò sí ìjìnà rẹ̀ ó dẹ̀ nàìjẹ́ náà àwọn gbé síìtì iná yóò fi sí àlìjẹ́ rẹ̀ ó dẹ̀ nínà ọlọ́mọ sì ìmá tẹ̀lọ́lọ́wọ́n ànábì rẹ̀ ń fa ìkẹ́ dání kan wá ní àá ah, torí ọlọ́run fi wá bínú sí ara o ìtẹ̀lọ́lọ́run ọba ìtẹ̀lé ànábì rẹ̀ yẹ ní pé ìgbákìtàbà ti súnnà mú jàìlíbà tún lè rọ́hàmà tí máa ń fa ìkẹ́ ọlọ́run ọba báyìí ni abẹ́lú subhanahu wa ta'ala kó mọ́sẹ̀ sí wà lẹ́nu ìkẹ́ mọ́sẹ̀ wà lẹ́nu ìyà ìta tún gbọ́ ní ọ̀sán tì ashhadu an la ilaha illa anta استغفرك واتوب اليك